tó ṣẹlẹ̀ sí àwọn ẹni tó síwájú lọ wa yìí tó náà ni ìṣẹ̀lẹ̀ ti àwọn ọ̀ṣàrògà àwọn ẹni tí wọ́n kóra wọn jọ sínú kòtò nítorí kí wọ́n gbé ẹ̀sìn wọn sá fún àwọn ẹni tí kò gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́lọ́wọ́ ọba wá kùn wọ́n lóorun tí wọ́n sì sun oorun ọgọ́rùn-ún mẹ́ta ọdún nínú kòtò yẹn. láì jẹ́ pé ara wọn jẹrà láì kò sì jẹ́ pé nǹkan kan ṣe wọ́n wọ́n ń sùn wọ́n ninu fún ọgọ́rùn-ún mẹ́ta eléyìí ń bẹ nínú àwọn kàràmátì tó tóbi púpọ̀ nínú àwọn kàràmátì tó saju ninu òun náà tó àwọn ẹni nínú ìjọ Muhammad wa gẹ́gẹ́ bí sí Al-Ala ibn al-Hadrami radiyallahu anhu àtàwọn èèyàn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ ní ìgbà tó lọ ń gbà fún wọn láti rìn lórí omi láì jẹ́ pé omi mú wọn ọlọ́run gbà fún wọn kíkí kí wọ́n rìn lórí omi náà àwọn sàbẹ̀ láì jẹ́ pé omi mú wọn. bákan náà irun tó ṣẹlẹ̀ sí Umar ibn al-Khattab radiyallahu anhu nípa rí tó rí àwọn ọmọ ogun sáríà ní ìgbà tí Umar ń bẹ lórí mímbà ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam táwọn ọmọ ogun ti ń bẹ ní nahawonde ibẹ̀ Ọlọ́run fi wọn hàn Umar Umar ti wà Madina Umar wa ń sọ fún ọ pé yá sáríà aljabal yá sáríà aljabal ó sì wọ sáríà ibi àbáta ibi àpáta ń kìlọ̀ fún wa pé kí wọ́n sọ̀ra láti lọ síbi tó síbi tí wọ́n bá ti débẹ̀ ọ̀ tó wọn subhanallah wọ́n ti padà dé Madina wọn làwọn gbọ́rọ̀ ọ̀hún mà sísá táwọn sá kúrò láyé ibi táwọn wà táwọn sá lọ síbi tí Umar tọ́ka sí fáwọn lọ́lọ́run fi là wọn subhanallah ẹnìkan lè pín ankan lọ́wọ́ wa mẹ́ mobile phone nínà <laughs> mobile phone níbi olówó adé àbẹ́ mọ̀rọ̀ tá a sọ ọ̀rọ̀ one thousand three hundred even four hundred years ago sẹ́wọ̀n pé ọjọ́ yẹn ti pẹ́ so eléyìí báyìí ọ̀nbẹ nù karamat nù karamat onáà ní tó ṣẹlẹ̀ sí Khalid bin Walid radiyallahu anhu tó ṣe pé Khalid radiyallahu anhu ó mú iwọ ó jẹ iwọ nǹkan kan òṣìṣẹ́ ó jẹ poison nǹkan kan òṣìṣẹ́ léyìí ó túmọ̀ sí pé kéèyàn náà dọ́ra rẹ̀ wò pé òun náà fẹ́ mà bí karamáàtì kan ṣẹlẹ̀ àbí òní ṣẹlẹ̀ bóyá karamáàtì kó kù tó ń torí délé òun jẹ́ ọlọ́run bò ní kí nǹkan kó ṣe ètò àwọn àfikásẹ̀ rẹ̀ lẹ̀ òun náà nìṣẹ̀lẹ̀ ńlá ètò ṣẹlẹ̀ tí a ti wá ju wa Umar ibn al-Khattab radiyallahu anhu Amr ibn al-As ọ̀bí ọlọ́ àbáyé wọ́n rán lọ sí Egypt kíkọ́ lọ jẹ́ gọ́vnọ̀ fún Umar ibn al-Khattab ní Egypt. Amr ibn al-As rọ́bí ọlọ́ àbáyé ó sì jẹ́ ẹni tó ṣe é pé nígbà tó dé Egypt ọba táwọn ará Egypt lọ́dọọdún wọ́n máa rúbọ fún River Nile nítorí kó dùn yẹn lè bá a máa tàn. so ẹsùn náà pé islam ti dé báyìí islam yìí gbàgbàkúgbà yàtọ̀ síbi wọ́n ti máa ṣe tó ní òbúrú islam òkú kẹ́ mọ́ sọ̀rọ̀ léyìn ẹ wo islam ló pé bá o tún wá lóró dákun kí lọ́ọ́ pa wá pọ̀ sọ̀rọ̀ ń bẹ ní islam o tún ní kò sí kò kíkẹ́ mọ́ sí ogún agbo léyìn ẹ̀dá eégún ló pé bá islam ti lé léyìn tí o kẹ́kẹ́ pa wá pọ̀ nǹkan kan pa wá pọ̀ àmọ́ òbí nìlá. àwọn ọgbọ́n ó sì rí bí wọ́n ṣe máa fẹ́ ṣe pé àwọn ọmọ arúgbó kódò ọ̀rọ̀ pààyàn ìrúbọ kódò ti mọ bẹ́ẹ̀ ni wọ́n ti pé jíìpù ní ti ń sun ọ̀gá ń wá láti Ethiopia wá láti Uganda lọ́nlọ́n. ẹbí òye wa ẹ ó lè ṣe ti kọ́tẹ́ pé kó tó sàdé Egypt tí ó ti dà sínú Mediterranean Sea ó ṣe ti kọ́tẹ́ pé gbogbo ọ̀nà tọ́gbà tọ́gbà tọ́gbà àwọn èèyàn ti ń lò láwọn àyíká àbí tọ́gbà yun wọ́n ti lò tayọ tó lè sàdé Egypt so àwọn ọmọ arúgbó sódò ẹsùn kọ́ṣe kan gbogbo ti dàrú ló máa wá wọn lọ bá amòfin làá tẹ̀yìn gọ́ọ̀nà ní ìsìn o tọ a máa rúbọ fódò yìí torí ẹ̀ ní òjò ọgbẹ ẹ sì mọ̀ pé kò sí tẹ̀mí fún Egypt láì sí river Nile èso kan kò sí fún Sudan náà láì sí river Nile àmọ́ gbogbo wọn lè tẹ̀mí láì sí river Nile torí pé tọ́lọ́mù bá fẹ́ kéèyàn sẹ̀mí kò sí nítorí pé kéèyàn má sẹ̀mí. so bá a ṣe máa ṣe ní àwa máa kí ni Islam ó wí o àwọn ọmọ ìlànà ó ní kú wa bẹ̀ ní ìsìn pé ẹ ti sòrò ẹni kí n ránṣẹ́ tó ga Umar ibn Khattab radiyallahu anhu ìjọba wù náà tí wọ́n ti dọ́dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu Umar ibn Khattab ó ní sẹ́yìn àwọn àṣẹṣe ni wọ́n bẹ̀rẹ̀ ní oṣù kọ́ bó mú wèé wọ́n sì fún wèé ọba kọ lẹ́tà ọkọ lẹ́tà sí rìbá náírà ẹ̀ gbọ́ pé a. Ah, ojú wo ló fi rí etí wo ló fi gbọ́ ẹnu wo ní ìka ọkọ lẹ́tà sí rìbá náà kọ́ńtẹ́ǹtì lẹ́tà yẹn onígbé láti ọ̀dọ̀ Umar ọmọ ọ̀pọ̀ sí wọ rìbá náà tó bá pé torí tó lọ́nà bá ti ń sàn máa sàn tó bá ti torí ẹbọ tí wọ́n máa ń rú sínú rẹ̀ tí wọ́n pààyàn sínú rẹ̀ lọ́ba ti ń sàn máa sàn máa látòbí. ohun ìmánì nìyẹn àbí òye kìí ṣe baba ló zàkẹ́ tí wọ́n di kíní kẹ́kẹ́ lọ́sọ́ bẹ́ẹ̀ àwọn àlejò náà àwọn ṣètáni wọn á sì kankan àgbà ah, bàbá ọgbọlọgbọ ọgbọlọgbọ gbọ Umar lè táwa sọ yìí ọgá àgbà nínú àwọn òdodo ó sì lọ kìí ṣe pé wọn rí ni nu sọ ẹ sí àkàmánú so wọn lè lọ sọ bẹ́ẹ̀ wọn ti lọ sọ bẹ́ẹ̀ tí sọ bẹ́ẹ̀ sọ sọ bẹ́ẹ̀ báyìí omi bu yọ ni allah so ní karama min karama àti ọ̀la yàrá kí n tọ́ ẹ kẹ́yìn náà ṣe nu fódù ọ̀sùn ẹni tó ní kọ́ ọ́n bá gbẹ ẹ̀ ń bọ́ lọ́dọọdún ẹ̀ ń tẹ bọ́ sọ́lọ̀ ẹ̀ ń pẹ́ ẹran fún ẹran tẹ́ ẹ̀rí jẹ́. ń pa màálù fún màálù tẹ́ ẹ jẹ àbí ẹ bá ẹ ń pa fódò ó túmọ̀ sí pé subhanallah odò tó ṣe pé omi ọlọ́run dá fún kẹ́lẹ́ bá fi ni kò ní kankan sí nínú ẹ̀dá yín kìí sùn lọ́dà yín kìí sùn ní ọ̀pá yín kò lè fún yín kò sì lè dínà mọ́ yín kí wọ́n lè dé tẹ̀ ń tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé títí àwọn èèyàn fi ronú ìgbà náà la ìgbàgbọ́ kónú gbèsè ayé wọn tí gbàgbọ́ gbà yìí rẹ̀ títí táwọn èèyàn tí wọ́n fi jẹ́ pé wọ́n ti làákàyè ìgbà náà ni wọ́n yé bọ igi bọ ọ̀pẹ bódò tí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba. àwọn bàbá ńlá àwọn ti fẹ́ bọ àwọn tó sà wọ́n bodò bòkè torí pé bí làákàyè wọn ti ṣe mánu wọn àríran. wọn àgbọ́ nípa àwọn òjíṣẹ́ ọlọ wọn àgbọ́ nípa asẹ́tọ́ náà fi ránṣẹ́ ṣùgbọ́n àwọn ọmọ àtàrọ̀ ọmọdọ́mọ àwọn ti gbọ́ àwọn ti rí ẹ̀dá kò sáwìí jáde mbẹ kò sáwìí jáde torí di eléyìí wọ́n tó kù nídìí àpàtì tó kù nídìí àpàtì kò kan ọba tó ṣe é pé ní fún ọ̀ràn yẹn ní ká sì dúpẹ́ fún yálà ó dún ọ̀ràn yẹn ní ká ṣe tiẹ̀ bóyá ń àbí abẹ́rẹ́ nìkan tó fa dúró sọ́nà rí tẹ́nu wà kankan ó ti náà lóru títí títí títí but unfortunately ìgbà tó débẹ̀ wọn ò fún ọ ń bọ̀ wá fa dúró wá sọ pé lọ èyí tó máa dúpẹ́ fọlọ́ nípa alhamdulillah ó ní tọ́lọ̀ tó ṣe torí pé bóyá tí nǹkan bá bọ́ sí ọ lọ́wọ́ bóyá burú ni ọba jẹ́ fún ọ láyé àti lọ́run wàá tó máa dúpẹ́ fọlọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ kí ọmọ aṣọ pé hàn ah, ṣe tọ́lọ́ wá ṣe dá ah, kódà kò gbọdọ̀ jáde lẹ́nu olùgbàgbọ́ òdodo torí di eléyìí adúpẹ́ fọlọ́ adúpẹ́ fún tí ò ṣe wá lọ́kàn nínú àwọn ẹni tó ṣe wípé wọ́n fi gbogbo ọjọ́ ayé wọn rárẹ̀ ìjọsìn fún nǹkan tọ́lọ̀ ń dá wọn fọ́ lọ́wọ́ ọba sílẹ̀ àwọn ẹni tí ò ríran tí ọ̀nà ọlọ́ba kò fi wọ́n mánà ọlọ́dún àwọn náà ríran kò sí wọn lẹ́nu tó ṣe pé yóò tẹ̀mí mùsùlùmí ló sì fi kú mùsùlùmí kọ́lọ́wọ́ bó ṣe gbogbo alọ́mọ àlùjẹ́nà subhanaka wa bihamdik ashhadu number one. ọ̀pọ̀ ìbéèrè tèmi ni pé tó bá tẹ̀lé pé nírú Ògbómọ̀ṣọ́ àwọn yìí pé bóyá mo wá súnmọ́ bá so àwọn akẹ́lẹ́ àtàrà tó òkúta máa ń pò kàn án sínú Ògbómọ̀ṣọ́ so influence yẹn mo á lò pé kọ́ bá lè hánlẹ̀ márùn tó kù kémi nìkan lè mọ rí kó wá so ti bá rìn ṣé ó kò tẹ ẹni gbà fún ipe tó ń bá súnmọ́ ba kọ́bọ̀ wá sí kò nìkan ọmọ kọjá wọ̀lú kó tó káwọn ní ọmọ kò wọ̀lú rárá ọba tí wọ́n máa fẹ́ lọ síwájú fún lò yóò ní kí gbogbo yín ọmọ kò wọ̀lú nítorí pé kí lù ọ lọ síwájú lọ́ba wà kí dàgbàsókè ọgbọ́n màlúù lọ́ba wà kí gbogbo ọmọ ìlú ó rí ọwọ́ mú ńlọba wà torí ẹ̀ ìlú mi lẹ̀ bá ti ṣàpèjúwe tó bá pé lómi wà tọ́ba tí wọ́n ti yàkà ìfà tí wọn ti fẹ́ lọ síwájú fọ́ màálù tọ́ba tí wọ́n ti máa pẹ́kẹ́ nìkan jẹ́ aládàáni kàjẹ́ hmm. bóyá pèjúwe lè mu àmọ́ tó gbó máa sọ̀rọ̀ mu gbàgbọ́n bẹ́ẹ̀ o nàmbà tù. Nàá. Thank you.

sẹ́wọ̀n pé súnà náà wọ́n máa mú wa ṣùgbọ́n tùmọ̀ tí èsì túmọ̀ rẹ̀ ẹni wọ́n máa fún torí ẹ̀ ló ti jẹ́ pé dìímù o títẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa alihi wa sallam oníkọ́ tẹ̀lé al-Qur'an kò sì máa tẹ̀lé súnà nàbì sallallahu alaihi wa ní ìbámu pẹ̀lú àgbọ́yé àti àlàyé àwọn tàbí kèése níbàámu pẹ̀lú àgbọ́yé àtàlàyé tèmi ṣùgbọ́n níbàámu pẹ̀lú àgbọ́yé àtàlàyé tani àwọn sàbẹ torí pé àwọn ẹlẹni tó ṣe pé tá a bá gbárùkù dàgbọ́ yìí wọn kò ní fi àpọ̀ ẹ̀mẹ̀ àmọ́ tí kálukú bá náà gbọ́ ètò lòun mú wa ẹ̀rì tó bá pọ̀ tó yìí ní àpọ̀ ẹ̀mẹ̀ ọ̀pọ̀ tó àbí bẹ́ẹ̀ kọ́ ni ìdí tí ọ̀rọ̀ wa fi jọra wọn ẹni pé àwọn ẹni tá à ń tẹ̀ lọ́rọ̀ wọn àwọn làwọn tó gbà wá lẹ́nu anabi sallallahu alaihi wasallam wọ́n gbọ́ àlàyé rẹ̀ lẹ́nu anabi sallallahu alaihi wasallam wọ́n ti apply rẹ̀ sínú ìgbésí ayé wọn ẹni ìyá pẹ̀lú ṣe dínkù. àmọ́ sẹ́máà ní gbogbo wa kó fi wálẹ̀ ẹ̀rí pé gbogbo èèyàn ni ó di pé kí ni kálukú odò ńlá ka yìí kálukú ọmọ mú tiẹ̀ wá kò sì sẹ́ni tí ó gbà láti sọ̀rẹ́ńdà fẹ́lómi àbọ̀ wá torí pé kálukú ó fi wọn sanwó mọ́gbọ̀ níjọ wọn bí òun náà òun náà gọ̀ tó ń tẹ́lẹ̀ ń yẹn mú lọ òun náà yìí ṣùgbọ́n láti pé gbogbo ẹ̀ tó الكتاب والسنة على فهم سلف الأمة الصالح torí ẹ̀ lè ti jẹ́ pé tẹ́lifẹ̀ bá mú àyà àkùrán yẹn pé àyà ìtọ́ka sí kìnìún àti kò sí wàhálà ń bẹ̀ oníkọ́ ni wọ́n sọ̀kalẹ̀ kì í sì sànà kí làwọn sàá jọ pa àyà sẹ́nu pé nígbà tí mo bá bí njọ́kọ́ kò sẹ́kọ̀ọ́ fẹ́lẹ́ ní sàbí sàbí ní àfi yẹ gbogbo nǹkan sàbí sàbí. náà nọ́mbà tírì ààrẹ ìfẹ́ ọmọ wípé nations méjì ló máa wá ní látọ̀dọ̀ tó fẹ́ ìwọ̀ yìí wípé kò ìgbọ̀ ni wá ní látàbí tó fẹ́ ìwọ̀ yìí wípé kò ìgbọ̀ tó fẹ́ wá látàbí tó fẹ́ ìwọ̀ yìí wípé kò wípé ẹ̀tọ́ méjì ti fẹ́ ní kàtìlámù wípé ṣé ìwọ̀ ni wípé jẹ́ wípé wà nínú pé tẹ́rọ̀rì pé ìgbà tẹ́rọ̀rì tó wà nínú kò síbi tó ti lè rí gbogbo ẹ̀rọ lásán nípa fún ẹ lẹ́yìn náà tí làá fẹ́ fi ṣe alukurani ti tó àwà ẹ má ẹ má tún àlukurani مهيمنا على ما سبقه من الكتب ومهيمنا عليه bẹ́ẹ̀ lọ́lọ́ sọ مهيمنا عليه yẹn gbogbo gbogbo tíra tó ti síwájú kò sófin kanu kan tá a kò sí lánà kanu kan tó wúlò àfi mu ti dé àbí òye wa tontori bá bẹ ti mu kò sí bákan náà tí mo dára ìwà náà yọra dára mọ́tò náà tẹ̀sí o òṣogbo láyé mọ ẹni ká fẹ́ ṣe wà kọ́kọ́ dáadáa a wà gbára lọ́lọ́ ní pàápàá gbígbára lè torí pípẹ́ tá a mójútó dáadáa òun nìkan ò lè pé ká ní gbígbẹ́kẹ̀ lọ́lọ́ tá gbẹ́kẹ̀ lọ́lọ́ òun ni ó jẹ́ kíyànjú wa kó bí sí tọ́da ẹ̀sìn plan ẹ̀sìn mójútó sẹ́ni o kì í ṣẹ̀sìn jókòó tẹ̀tẹ̀rẹ̀ o kì í ṣẹ̀sìn máa tẹ́wọ́ táwọn èèyàn o anabi sallallahu alayhi wa sallam wọn ni máa akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min 'ala yadihi fa inna nabiyya allahi dawud alayhi salam kana ya'kulu min 'amali yadihi èèyàn jẹ́ nǹkan oúnjẹ yẹn ó dùn bí oúnjẹ tó ojú rẹ̀ pèsè fún rí lọ. torípé ẹnẹbí ọlọ́run dáwọ́ ọlọ́ọ̀kan máa ba inú ogun rẹ̀ ń dín jẹ àwọn àwọn kọ́ ẹgbẹ́ ànábì kan àwọn apààyàn ìkọ̀jú mẹ́sẹ̀ àkọ̀jú mẹ́sẹ̀ wa àmójútó sẹ̀ wa. ọlọ́run ọba ẹ̀wò níbi irun jimá ọlọ́run ní fẹ́ẹ́ ìdá kóòdù yẹn ti sùn alẹ́ ẹ̀tù fẹ́ẹ́ fẹ́ ṣòro bìlá wàbẹ̀tẹ̀ hu ní fọ́bìlì lẹ̀ wọ́n kúrò wọ́n àkẹ́kẹ́ yọ̀ọ́ la'allakum tuflihun tó o bá ti kí òun tán ẹ pọ́nká lórí lẹ̀ wọ́n jókòó ká mọ́sálásí o wọ́n ti kí jẹ́ tán alhamdulilayi a ti kí òun alhamdulilayi ẹ kàlùkọ́ fọ́ká ètò kíkọ́ fọ́ká kọ́ ọmọ tó gbogbo wọ́n lè tẹ́ ohun mi ń fọ́kẹ́lẹ́ lẹ́yà ọlọ́ni ẹ máa wá nínú àjùlọ òun ẹ máa wá nínú àǹfààní ilé ayé ìgbà tẹ́ ń bá wá ọlọ́run kọrin wadhkuru Allaha kathira ẹ máa ṣe rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ nígbà tó ń wá rìzìkì rẹ̀ o máa ṣe rántí Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ la'allakum tuflihun torí ti ṣe bẹ́ẹ̀ oúnjẹ kẹsì oríire. tó bẹ́ẹ̀ lẹ́sìn Islam ẹ̀sìn Islam tẹ̀sìn máa kàn jókòó sí mẹ́sàlásí kọ ọmọ fa tẹsibá kọ ọmọ ikú òsì tẹsibí kọ ọmọ lọ wóúnjẹ gbogbo ẹtí bá ti wá fẹ́ jáde mẹtíláṣí tó máa dáa fún yín òun yóò máa ròkè ẹ ní múlẹ̀ mọ́kò ìwọ ńkọ́. because islam ọ̀faramọ́ tí wọ́n kàn jókòó alẹ̀ kọ́ ọmọ ṣiṣẹ́ torí tí ẹni tí ó fún ọ náà bá jókòó bíi tiẹ̀ ta ni ó fọ́ nìkan kò sẹ́ni tí ó fọ́ nìkan nítorí tí ilé ìkọjú mẹ́sẹ̀ rẹ àmọ́ kọ́ bọ́ náà ọba dúró nítorí pé ìyẹn ti rẹ̀ lásán òtò àti kò tó pọ̀ ládùá torí ẹ̀ ó ti jẹ́ pé ẹni tó bá fẹ́ máa tà nídìí ọjà tí ń tà ẹni tó fẹ́ fún ọmọ gbé fẹ́ wá fún nídìí iṣẹ́ ọwọ́ tí ń ṣe kọjá ẹni tó ṣe pé yóò mójútó fẹ́ rẹ̀ dáadáa yóò tètè máa jí lọ síbi iṣẹ́ rẹ̀ ti rántí wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀rọ tó wá lọ hadith ni anabi sallallahu alayhi wa sallam wa law annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli la razaqakum kama yarzuqu at-tayr taghdu khimasan wa taruhu bitanan tó bá kékeré bọ́lọ̀ ọba dúró nípa apá bíbá dúró ni kò bá rọ̀ lọ́rọ̀ gẹ́gẹ́ bí títí máa rọ ẹyẹ lọ́rọ̀ ẹyẹ a máa ti àfẹ̀mọ́júmọ́ jáde kúrò lórí tẹ̀rẹ̀ àfẹ̀májúmá tẹ̀mọ̀pẹ́ nu ti gbẹ́kẹ̀ lọ́lọ́ pé sẹ́yìn náà bá gbẹ́kẹ̀ lọ́lọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ti ti gbẹ́kẹ̀ lọ́lọ́ inú gbígbẹ́kẹ̀ lọ́lọ́ ni kò tètè jíjáde lé kí ti kọ́ wá sùn kalẹ̀ dago mẹ́sàn-án àbọ̀ fún adékélódé alọ́lá pé mo bọ́lọ̀ ń dúró wọ́n sọ pé alọ́lá aláìbọ́lọ̀ ń dúró ni ọ́ nítorí pé ń bẹ́ẹ̀ yóò wá ti jáde lẹ́ni tínú rẹ̀ pálá torí kò sí nǹkan kan nù rẹ̀ ètò ti jẹ́ lẹ́ni ti lọ. yóò jáde lẹ́ni tínú rẹ̀ pálá ìgbà tí ó bá padà dé nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ ló tó padà dé o kété pọ́ lọ bí fẹ́ ẹ wá ti di wákàtí kan mọ àwọn ojú ìyàwó ni ẹ wá ti àmọ́ àlá bàbá ti lọ kété pọ́ wàá lọ aláìlọ́bọ̀ o lọ́wọ́ àti wọ́n ti ní kí ọmọ máa padà wá ọmọ wá lé òkè tó pé kọ́ lọ kọ́ wá di pé máa sẹ́lá wọn wá wọ ọ <laughs> tó ṣùgbọ́n ó rí kọ́ wà lẹ́nu sẹ́ rẹ lásìkò tó kọ́ wà lẹ́nu sẹ́ rẹ ìgbà tí ó padà dé rọ̀ ti nínú pé àwa náà bọ́lọ̀ ń táwọn tètè jíjà jù ẹ̀yin náà wò ẹni tí wọ́n tètè jíjà jù yóò ní ipò lójú ìyàwó ẹ̀ sá sàmánì tí wọ́n di ọ lágbo mẹ́jọ òfin kí á tù bá mẹ́jọ àbọ̀ kí á tù bá òtún náà lóyún ẹ̀ ń dìde ń ló tún mú pákó kan ẹ̀ ń wọ mẹ́wàá àwọn abẹ́tẹ̀ gbálẹ̀ tí wọ́n ti kún gbogbo rẹ tán àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ wọ́n ti kún gbogbo rẹ tán kí wò tó jáde tó bá kún gbogbo yẹn má jí oúnjẹ dàrá kábí lẹni tí ọ̀rọ̀ tó túmọ̀ sí pé wàá tètè máa jáde kọ́ wa bọ́ lọ́wọ́ bá wa dúró wàá bọ́ lọ́wọ́ ọfẹ ní owó yẹn láti fi sin bó lówó wàá o bó lówó wàá so ṣùgbọ́n gbogbo nǹkan tí yẹn bá wá ní nǹkan lẹ ẹ má máa tẹ̀lé kọjá àti fetọ́ lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọ́n lówó tán wọ́n lówó tán wọ́n wọn ò má tọ́lọ̀ mọ́ so tí yẹn bá jẹ́ni tí ó ti ọlọ́lọ́pọ̀lọpọ̀ tó sì máa ń ilé ayé yìí kó lè bá àrùn lọ láti sin náà onítọ̀ ló sórí rẹ̀ fọlọ́ wọn bá kó lè ká sórí rẹ̀ ọjọ́ bó ti jẹ́ yẹn pé Islam á máa mú eléyìí á tún mú eléyìí á gbọ́dọ̀ fi kánlẹ̀ fún kan á gbọ́dọ̀ ti torí pé á káwá gbàgbé ìpín wa ilé ayé á ti gbọ́dọ̀ ti torí wípé ilé ayé yìí báyìí á ti bẹ̀ káwá gbàgbé àtúbọ̀tán wa lọ́la àgbéyàmá nọ́mbà fọ́. nígbà táwọn débẹ̀ ìyá kan wá ṣàlàyé fún ẹgbẹ́ yẹn mo dá wà ní òkè rẹ̀ iye mo ta ẹni ó bí àwọn ẹja tó wà lóko rẹ̀ wọ́n dẹ̀ tún ṣe ẹja obìnrin kó jiná wọ́n dẹ̀ tún fi hàn ẹgbẹ́ ìdí kan wà lẹ́fọ́ àwọn èèyàn ti dé àwọn afẹ́jọ́ wọn gbé wákà sí ẹ̀ka yẹn bóyá ládàá ẹni pé ká wò bóyá kò ní jù lọ irú kan bẹ́ẹ̀ ṣó dáa kí wọ́n nígbàgbọ́ tàbí ṣó dáa kí wọ́n ẹ̀kẹ́ alákòlà àrùkù tí ń tó yà wọn lẹ́nu nípa akọ́jà kan tó máa ti kò ní jiná àbí òye wa nítorí pé ẹran tí à ń sọ̀rọ̀ kí ni aṣọ ẹ̀kọ́ àwọn à ń sọ̀rọ̀ àṣetán àṣetán náà ó ní àwọn àdìkan tó ti bá àwọn ọmọ lẹ́yìn rẹ̀ dé táwọn náà ti gbàgbọ́ tó wọn fi gba Islam àbí òye wa torí gbogbo nǹkan wọn náà ṣètánì lọ bá wọn débẹ̀ so làwọn náà fi ń wò pé táwọn náà ti reality and fact ni so àwọn náà ti ṣetán láti fi ilẹ̀ kí ló ti jẹ́ pé reality and fact tó ṣe é pé kò síbú yẹ sí pé kọ́mọ̀jẹ́ reality and fact làwọn á dì mú. wò sì sí gbogbo rọ tí wọn náà tí wọn ń kójọ àti jàǹkáwọ wọn kò lè pé wa náà fi rárí tàn pa tiwa sílẹ̀ àbí òye ṣùgbọ́n wọ́n ti wá àwọn arọ́ ta ló ti wá ẹ tán àbí òye wa torítorí ti ní kò sí nǹkan kan tó lé kò fi ṣe sọmọ náà kò ní di pé mo àti experiment pèsè ìjà ìhun dì náà sẹ́yìn dì lẹ́yìn gbogbo ìjọ ìbí kí wọn àmọ́ àti experiment pèsè àkàn dì náà bí òní dínà sẹ́ẹ̀dì tì wọn ọgọ́rùn-ún lẹ̀ ẹ̀sìn fi àárẹ̀ lẹ̀ mo fẹ́ wo tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn wọ́n wá di pé fọwọ́ ló lé mú sọ̀lì alladhina hum an salatihim sahun náà ọmọbìnrin ni àwọn òbí ẹ̀ ti fẹ́ ọmọbìnrin yẹn ní ìfẹ̀sùn ìyẹn ó nífẹ̀ẹ́ islam alhamdulillah kọgbà islam nana torí pé ọlọ́run gbà kọ fẹ́ràn kì í ṣe nítorí pé ó nífẹ̀ẹ́ islam mo rò pé ń yé yóò máa ṣe dọ́kàṣì rẹ̀ islam ọ̀kọ̀ọ̀kọ̀ fẹ́ tó àwọn tó kó nífẹ̀ẹ́ islam títorí pé ó nífẹ̀ẹ́ islam ló ti wá fẹ́ ẹ dákọ̀ ẹ wo ẹnìkan nífẹ̀ẹ́ islam ọ̀fẹ́ ti torí rẹ̀ fẹ́ ẹnìkan ti jẹ́ mùsùlùmí èwo lọ́yọ̀ ọ ah alhamdulilah ọjọ́ bó ti jẹ́ àmọ́ ńgbà tó lọ nípa ọ̀fẹ́ wọn kì í ṣe pé torí pé wọ́n di mùsùlùmí o wọ́n máa lọ sọ́ọ̀tì ẹ̀ wọ́n máa lọ mọ́tíláṣí rẹ̀ gbàtí wọ́n bá dé lóru tó ń ṣe tàhájù òun náà máa kọrin tó yé islam ọ̀sọ́ pé má jẹ̀mú fífẹ́ ni kó di mùsùlùmí tó yé ọ gbàjọ́ bó ti jẹ́ àríkùsà pọ̀ sí látara àwọn àwòyá rẹ̀ ní àwọn tó fọ́n ọgbọ̀n yìí àfọwọ́ pé ìfúnpọ̀ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ fún wa pé ara wọn ìyẹn àwọn ìṣẹ̀lẹ̀ ìmáà ní pé ìmàgbé àtàwọn nìsín tọ́jú ṣẹ́ṣù ìwọ̀nyẹn tí mo kó máa ṣẹlẹ̀ ẹ kò sí ìyàlẹ kò sí kò sí nǹkan ìyàlẹ́nu ń bẹ nítorí pé bọ́n bá ti súnmọ́ náà wọ́n sí bẹ́ẹ̀ ló sì ní confidence tàbí òye wa so ó súnmọ́ náà ó sin náà ọkàn rẹ̀ sì balẹ̀ sọ́nà bẹ́ẹ̀ máa fi ń dẹ́nu àwọn ẹrù ọ̀nà ẹni tó bá fi ọlọ́run ọba búra nǹkan ọ̀sẹ̀lẹ̀ yóò fi fẹ̀lẹ̀ tó bá ní ìgbà báyìí ni ọ̀sẹ̀lẹ̀ wà láyò fi fẹ̀lẹ̀ anabi sọlá àṣẹlẹ̀ ti sọ fún wa pé ń bẹ nínú àwọn èèyàn ó lè jẹ́ àṣàáṣà àbọ̀bá ẹni tó ti pé wọn rí ẹ̀gbọ́n tí ń yíyà eruku ló kún ara rẹ̀ lọ́wọ́ akọ́sẹ́mà àmọ́ àbílẹ̀ àbọ̀rà tó bá fi ọlọ́run búra pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ wà láyò fi fẹ̀lẹ̀ tó bá ti ọlọ́run fúnra pé nǹkan kan ò ní ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ àmọ́ ń sìn náà lè má mara rẹ̀ tó ń torí ìdí eléyìí báyìí kò sí nǹkan ìyàlẹ́nu bẹ̀ ó sin ọlọ́run ọba rẹ̀ débi wípé ọmọ wípé tó ń bá sọ bẹ́ẹ̀ yóò sì fẹ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n gán lè sọ bẹ́ẹ̀ kọ́ sẹ́ bẹ́ẹ̀ o lè sọ bẹ́ẹ̀ kọ́ sẹ́ ṣùgbọ́n ìmánì wa lẹ táwa náà bá ṣe irú àdúrà tó lè mú sẹ́bẹ̀ ìmánì wò níjọ sẹ̀ torí ìmánì lẹ̀ àbí òye wa nísìn ìwọ náà lè pín ntí mò ń wá tí mò ń ti lé láti jọ yìí lọ́la wọn mọ àbímárì ní dáadáa. اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيد ماض في حكمك عدل في قضاءه أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي والله سيماني lágbára tí ọ̀tá kù ó rí lọ́la àmọ́sẹ̀ ẹ̀ máa ìjọba ti اولي لولا اما سيما lola amose e maa I don't think so <laughs> navy àbí bẹ́ẹ̀ kọ́ ni so àwọn ṣùkúkù tí máa bẹ nù ìmánì wa tí ó wà jazim ó máa ń kó bọ́ pọ̀lọpọ̀ àdúrà tá à ń ṣe torí pé àdúrà ibẹ̀ ti ṣe rí i báyìí ànábì sallallahu alaihi wasallam sọ pé orúkọ kan bẹ àwọn orúkọ ọlọ́run tó ń pè ní ismullahi al-a'zam tó ti pínpín ìbá fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fún yẹn kò sí tó kọ náà lè jẹ torí pé nínú súnà àdéhìí kan tó báyìí ni àdéhìí kan tó báyìí kò wá sí tó kọ náà lè jẹ tí ò ti wọ tí o ti wọnú àdúrà yìí gbogbo tí o bá fàdúrà yìí sùn yọ ọgbà náà yìí tó ṣùgbọ́n yín imáni ìjọ lẹ́ńkọ́ yóò kó bá. Allahumma Allahumma anta rabbi la ilaha illa anta al-ahad as-samad alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad Allahumma inni as'aluka bi annaka anta Allah la ilaha illa anta al-ahad as-samad الذي لم يلد ولم يولد wọ́n lè yẹ kó lẹ́wọ̀ gbogbo wọn àhà gbogbo wọn gbogbo tó o bá fẹ́ sọ lẹ́yìn rẹ̀ yóò tẹ̀ àmọ́ tí mọ́nì rẹ̀ bá lẹ yóò kó bá. ara tó wà nù èyí tí ń bẹ fáwọn òsì fóun ló fi sọ pé kó o tó yá yóò dé ó sì dé àmọ́ wọn tó bá sọ pé títí dọ̀la yóò dé onídé títí dọ̀túnla torí pé àwọn òwe tí nǹkan kan ò ní di lọ́nà ìkọ́ tí máa ń bọ̀ you see by that time ó lè jẹ́ pé ẹ̀ yóò sì jẹ́ pé òròkó yé ìyàtọ̀ tọ́wà nù but àwa náà ọlọ́run ti nǹkan púpọ̀ fún wa látara súnà nàbì sallallahu Ẹ wasallam ẹ̀dá eh, kan èlò nàbì na. ànábì náà tẹ́ẹ̀fì kọ́ gbogbo nǹkan èlò lásán nàbà máa fẹ́ fún kan pé nákàlí kan kan ọlọ́lọ́mọ iye wàhálà tó ṣe ẹlòmíì ò kó gbẹ wọn yóò gbálẹ̀ wọn fọ́dún kan so àwa gangan làrún wà làwà gbogbo dáná bí kọ wa yìí wàláhì tó bá jẹ́ pé a bá ni à subhanallah kí èèyàn sáà máa ti yàtà kí èèyàn máa jẹ ẹni tí ó máa ti kà àwọn orí pọ̀ ní sáà bí fi máa wà sọlọ lọ́wọ́ àdìsọ náà àdìsọ. agbọ́ngba àdìsọ ló ṣàlàyé pé yàtọ̀ sí pé kí o jẹ́ ìdáfíì àbí àwọn ọ̀pọ̀ tó máa ń pa sábà bíi kí ọ̀pá ìdúró àdáfíì mọ́tìrì àti ìṣà wípé a lè ní ìwà wa bẹ́ẹ̀ títà lè bí ìwé pẹ́sẹ̀ wípé ó máa ṣẹlẹ̀ fáwọn ìdáàbò àkọ́tà máa ṣe ó máa bọ́ sí àkókò òde ápè ìyá kàtókì hàn ápè ìtọ́lá fáyà pé bóyá bíi three hours ti bàjẹ́ ìtọ́lá máa fáyà pé bóyá ká máa tètè kí òun wọ́n ti pé bóyá a máa. alhamdulilayi n ta àmà nínú kẹ̀ǹtì Islam kò nípa ń pọ̀ òun náà ní bí ìrìn àjò àbí kọjá pé yẹn wà ní àràfà àbíkọjá pé yẹn wà ní mọ̀tẹ́lifà sọ àbíkọjá pé òjò rọ àbókùn kankan àbẹ̀rọ̀ kankan náà àwọn eléyìí ní dáàmú nínú ìtúsùn ẹ̀sìn Islam mú wa balẹ̀ torí ẹ̀ parun pọ̀ kò sí ìdánwò ní ọ̀hún nítorí pé ìdánwò yẹn ọ̀rọ̀ ọmọ tó fẹ́ mú bẹ́ẹ̀ so àyẹ̀wò àgbà wa lábẹ́ òfin ọlọ́run láti sọ pé kọ́ parun nítorí ìdánwò. àsìkò orúnkún ojú ìtò ọwọ́ apá àwọn pọ̀ pé kí ni tó wà lórí ìrìn àjò ni ó lórí ìrìn àjò tó nítorí délé à nípa àǹkọ̀ sàdéèsì ìgbàdéèsì kan ní kọ́ ọ̀pọ̀ àwọn ọmọ nítorí gbàdéèsì kan ànábì èsì ìdánwò dábì bá ànábì fẹ́ ìdánwò kan láwọn apá pé kí ni ìdánwò òkè ni mo rò pé ó yé wa hmm. tó àjọ ló ti ń bẹ̀ ọ́ tó tẹ bá má àdéèsì náà fún wa. alimami Tirmidhi rahimahullah wọn nínú wọn wà ń bẹ tán lùmọ òfin ṣiṣẹ́ nínú rẹ̀ làdìsí pé Ibn Abbas wọn sọ pé anabi sọlá àṣìlẹ wọn kọ àrùn bọhọ àti áfíríkà ọmọ ẹdínà láì sí sábàbí sọ̀rọ̀ pé àti ó ti bẹ́ẹ̀ wọ́n láwọn olùmọ̀tún fi ti sẹ́ bó láti wá bẹ́ẹ̀ ti tẹ̀lé pé kí ni torí ẹ̀ náà ti sọ ìpè lónìí àwọn ẹni tó ń parọ́ gbogbo àti àwọn ìpọ̀ tó ń gbójú rọ̀ gan lọ́sàn-án àmì jíjẹ́ ṣíà àmì pé ṣíà lẹ́nu ti ń ṣe bẹ́ẹ̀ àwọn ọ̀tá àwọn tàbí àwọn ọ̀rọ̀ tó lọ ẹ̀fọn alùsùnà lọ́dọ̀ tiwọn tó ti gbogbo àrò má gbà ti ṣáà tẹ̀lé gbogbo wa la máa pírásìtì àbí so àmọ́ òun èsè lọ́sàn án lè tún èsè lọ́sàn àbí tó bá yẹ pé lára bá la wà lóru àti àkùrà àpapọ̀ so àbí tó bá jẹ́ pé mọ́tẹ́lífà la wà àpamọ́ ìgbà tí ìṣá ìpọ̀ ọba àjára mọ́ta tó rìnrìn àjò ìwọ náà ti bẹ̀ torí bẹ́ẹ̀ lànà ìwọ Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tó kírun pẹ̀lú ẹ̀ kò sì yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ torí délé tó bá fẹ́ sì dánwò kò sì kírun dúró ìran àbúrò ìtàn ìdánwò rẹ̀ ọbẹ̀ rẹ̀ wọ́n sì sọ fún ọ pé three hours paper ni ìgbà wo ni ọ̀tàn three to six kéde dandan ni kọjá pé six lọ parí àbí bẹ́ẹ̀ kọ́ ni so àbí tó bá mọ ìwọ lọ mọ tó fẹ́ máa draw tó bá yẹ pé ìdánwò náà lọ rí down ìgbà míì one hour ti tó one hour thirty minutes ti tó wọ́n kàn kọ́ three hours ò túmọ̀ sí púpọ̀ ọ̀gbọ́n síbẹ̀ títí di three hours so ìgbà míì o lè parí two hours so that is five lọ kírun rẹ so ìgbà àti mà àmà nínú òfin yunifásitì gan nítorí kọ́ ọmọ kírun ibi tọ́ wa kí ló ní kọ́ ọmọ kírun ibi tọ́ wa kó sí. tó bá ti sàlù alákòótó wọlé nígbà tó bá tó bá tó bá ti tó àsìkò orin tó wá sì dìde wá kírun ibi tọ́ wa wá fi kò padà kò sí táwọn invigilétì rẹ ó kírun rẹ dáadáa kò sí kankan mẹ kí ni kọ́ ń tara rẹ dùn. now ló ṣe wọ́n wọ́n láwọn ń ṣe ìnáwó kan ìpè títí tó fi di seven àwọn kan ò tí ì jáde kan ò sì tí ì kí á àwọn ọmọ tó ṣe wọ́n torí dánwò yìí ti dánwò àti wàlìjẹ́nà àbí ni nà yìí ṣe tí a máa fẹ́ẹ̀lì tí wọ́n máa rí títì tí wọ́n máa rí títì kárí ó bà kí wọ́n máa mẹ́ sọ̀rọ̀ àtàlọ́ àwọn ọmọdé.